أعوذ بالله سميع العليم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه برسال إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته dúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó ṣe wí pé òun náà ló tún jí ẹnìkọ̀ọ̀kan wa sáyé láàárọ̀ yìí àwa bẹ ọlọ́run jíjí tó jí wa yìí kó jọ ó jẹ́ ó já sórí ire àti ìdùnnú fẹ́nìkọ̀ọ̀kan wa ìbànújẹ́ bó ti ń wulẹ̀ kó kéré má ọlọ́run àbẹ̀ ọ́ wọ́n jẹ́ òótọ́ sẹ́nìkọ̀ọ̀kan wa orí ilé ìta fọkàn sí lọ́dọ̀ rẹ̀ ọlọ́run àtẹlé ìdá lérò àbí ọlọ́run kó mọ́sálẹ̀ wa darí rẹ̀ sọ́bẹ̀ nìkan kan wa orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run mọ́sálẹ̀ bàbá wa tó ṣe àwọn aṣáájú wa ọlọ́ba wa kọ́ wọn máa ṣe àwọn tá a jẹ́ èrò ẹ̀yìn náà ọlọ́run mọ́sálẹ̀ wa tún nìkan kan wa ṣe à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì má tó yẹ kí àwọn àjọsìn fún àyàfi ọlọ́run ọba aláàánú kan àtúnjẹ́ rí wípé anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ ó máa bá anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí à ń tọ ìlànà wa títí tí ó fi di ọjọ́ ìgbéǹde alkiyama ìkúwádà lèman ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí a ń bá lọ lánàá òun náà ni àṣàmáàdà ìmọ̀ phoenix rẹ́ẹ̀mì ìmọ̀ dùnnú sẹni tí nǹkan àbànújẹ́ tó bá ṣẹlẹ̀ sí. Ah, apart from wípé ọ̀rọ̀ ẹ̀sìn wa ó dápè nínú tó dábì lójú ni pé nínú àdámọ̀ ọmọ ẹ̀dẹ́ nìyẹn gan àwa gan mọ̀ pé aburú ni kíní mu ṣé bàbá mi ló kú tó ṣe fẹ́ mọ bíbí ṣe yẹ̀yẹ́ àbí ìyá mi àbí ìyàwó mi àbọ́mọ mi àbí wọ́n wá sẹ́mi òrùtẹ́ nígbà tá a ti gbé agbèsè àbí ipò kan ni mo wò pé ah èmi ni kí ní ìtọ́ sí wọn wá gbé fún mi àbí kí ní mo rí pé oore ni tèmi náà sì lẹ́tọ̀ọ́ sí ìgbà tí ò wá tẹ̀mí lọ́wọ́ inú tí wọ́n ń dùn kò sí tí wọ́n pè ní ìsàníyà lára ẹni tí bá wọ́n fi ẹni tàdánwò bá bá ṣe yẹ̀yẹ́ ní ìtàn pè ní ìsàníyà ni humanities kò síjọmọ ẹ̀bí èèyàn rí lára rẹ̀ ìdàkejì tó wá wà ẹni tó ti pé ìwọ òkè ẹ̀fẹ́ kí oore kó tẹ ẹ̀dá ẹgbẹ́ rẹ lọ́wọ́ ilé ìnáwó pè ní hassan ìlara bí àṣàmọ́ta bó ti jẹ́ ìwà tó burú bẹ́ẹ̀ náà ni hasadu náà òun tó wá burú jáì kí ló dà wá àtẹ́ni ń pọ̀ tó o ti fẹ́ kó orí òtẹ́ lọ́wọ́ ná. subhanallah ní ló jẹ́ pé ìwọ tó kàn ọba tó bá kú níwà tó dáa à wọ́n dúpẹ́ fọlọ́run wọ́n dúpẹ́ ọlọ́run ìwà burúkú ti ń bẹ lára èmi àti tẹ̀yìn ọlọ́run tẹ̀lá ìwà bá wa yọ kú ò ọba wa bí dáadáa sí ìyẹn òtún mọ́jú pàwọn náà dá o ṣùgbọ́n ogun lè gbáwa náà sọ